الحمد لله الذي بنعمته ومنته تتم الصالحات والخيرات وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم وبالله أستعين وحسبي الله ونعم الوكيل أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته فقال الله سبحانه وتعالى وبعد جاتي pẹ̀lú àánú àti kẹ́ òun náà ni gbogbo orí ṣe pé lórí àlùmọ́ ànábì sallallahu alayhi wa alihi wa sallam àlùmọ́ tó jẹ́ sí pé òun náà ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sàlẹ́sà bayna sa'iril umam láàrin àwọn àlùmọ́ tó kù àlùmọ́ tó kù

kó bá àtẹ̀mí àtẹ̀yìn náà àti gbogbo àwọn tí ó máa rí lórí ìlànà nàbí sallallahu alayhi wa alihi wa sallam títí dẹjọ́ gbé lálùkẹ́yàmà mo wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí ara mi àti lórí ẹ̀yin olùgbọ́ mi lórí gbogbo àwọn àlámàrí eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe lọ́rùn ẹ̀rí wa lórí láti máa ṣe àti àwọn àlámàrí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ̀ fún wa láti débẹ̀

ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ètò fún mi lólùgbáralé àti pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó dá lẹ́ni tí èèyàn máa ń kó àlámọ̀rí yẹn lé lọ́wọ́ tí ó sì fọkàn balẹ̀ wípé àlámọ̀rí náà yọrí sí dáadáa kódà ju bí èèyàn ṣe lérò lọ lẹ́yìn náà mo kí gbogbo èèyàn màyá mi alápọ̀nlé tí ẹ jẹ́ olùgbọ́ mi nínú ẹ̀sìn Islam lórí ìlànà àwọn sáràfòlì umma pẹ̀lú kíkí tí ó túmọ̀ sí wípé àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ sáyẹn kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé eré tí a fi bára wa sọ̀rọ̀ ní àsìkò yìí ó jẹ́ tí ó pàtàkì nínú àwọn àlámọ̀rí tí ó ń ṣẹlẹ̀ wa eré tí ó jọra yẹn kí a sọ̀rọ̀ lórí ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè wà áìdàbàtì ọ̀rọ̀ kí wọ́n lè wà lórí màmá dájú lórí àlámọ̀rí àti àwọn àlámọ̀rí tí ó jọ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nǹkan tí mo pe àkọlé ìbánisọ̀rọ̀ yìí òun náà ni la tankhadi'u wa la taghtarru ya ikhwata fa inna al-'alima rabbani ní ittaba'a al-kitaba was-sunnah وإن كان قليل العلم والكتب والشهادات ومن خالف الكتاب والسنة فهو صاحب بدعة وإن كان كثير الرواية والكتب والشهادات àkọlé yìí in tó túmọ̀ sí òun náà ni pé ẹ má jẹ́ ká gba tànjẹ́ ẹ má jẹ́ ká gba ẹ̀tàn èyàn ma yá mi ọ̀wọ́n èyàn ma yá mi alápọ̀nlé ẹ má gba ìtànjẹ́ ẹ má gba ẹ̀tàn lórí ta ni olùmọ̀ tó jẹ́ olùmọ̀ tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tẹ́wọ́ máa mú ìmọ̀ ẹ̀sìn yín lọ́dọ̀ rẹ̀ tààlẹ̀ tí ẹ gbé àmàna ẹ̀sìn yín tẹ́gbé kọ́lọ́rùn tẹ́ máa gba ìmọ̀ kúnnà látọ̀dọ̀ rẹ̀ ẹ má gba ìtànjẹ lórí àlámọ̀rí yìí nǹkan tó fa òun náà ni pé àsìkò tá a wà yìí àsìkò tó kún fún ẹ̀tàn ni ẹgbẹ́ bí màá ṣe padà ṣàlàyé inshallah karim nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n kí n ṣàlàyé àkọlé yìí délẹ̀ òun náà ni pé dájúdájú olùmọ̀ tó jẹ́ olùmọ̀ tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala eléyìí tí a fẹ́ gbé àmánà ẹ̀sìn wa lé lọ́wọ́ òun náà lẹ́nu tí bá ti ń tẹ̀lé tírà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dẹ̀ ń tẹ̀lé àtàwọn tí wọ́n jọmọ kí wọn àtàwọn tó jọmọ kí wọn àwọn tá ń pè ní salaful umma àwọn alkòrónù almufabbọ́dà asalasa àwọn centuries mẹ́tẹ̀ẹ̀ta eré tí anábi sallallahu alaihi wasallam tó gbọ́lá fún nínú al'umma yìí tó fi ń lórí jùlọ àwọn tó bá ti ń tẹ̀lé tí ọlọ́run bá àtúnná anábi sallallahu alaihi wasallam níbàámu sí àwọn centuries mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí irú ẹni tó bá rí báyìí òun ni olùmọ̀ tó jẹ́ olùmọ̀ tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tẹ́gbọ́dọ̀ mọ́tẹ́lé wa’in kyana ƙorila ilmi wal kutubi wa shahadat ko da iru ma bai ko ba kiri ni ma ko ba kiri ni tira ko ba da kiri ni weri iru wani bayi ohun ni oluma ere itoji oluma tolon ba lo subhanahu wa ta'ala ta gbọdọ ma gba ima kunna latodo Kama ka ma gba kan je pẹlu awon ìrújú ilé ìtàwọn èèyàn lè máa fọ́n káàkiri láwùjọ wa yìí láti pé àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ àwọn olùmọ̀ tí wọn ò kí ń solùmọ̀ sunna nítorí pé man khalafa al-kitaba wa sunna gbogbo ẹni yóò tó bá yapa sí tírà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti sunna anabi sallallahu alayhi wa sallam fa huwa sahibu irú ẹni bẹ́ẹ̀ oní bídà ni wa in kana kathira ar-riwayati wal kutubi wash-shahadat kódà irú ẹni bẹ́ẹ̀ ọba pọ̀ ní ẹgbà wá ẹgbà wá yìí máa ọba pọ̀ lórí ẹ̀ kó ha kó kún orí ẹ̀ ní híhá bákan náà ẹgbà wá yìí máa ọba pọ̀ lọ́dọ̀ rẹ̀ kó ní lákọọ́lẹ̀ wàlíkótó kò bá ní kí tíra rẹ̀ kí yàrá ìkó tíra rẹ̀ sí kó kún fọ́fọ́ fún tíra wàṣáhádà bẹ́ẹ̀ ni kò bá pọ̀ ní ìwé ẹ̀rí àwọn ìwé ẹ̀rí àgbọ̀forí sọ̀kó ẹ má gbàtàjẹ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ irú ẹni lẹ́wò kí ń solùmọ̀ eléyìí tí ọjọ́ àlàáyé mọ̀rọ̀ báni olùmọ̀tọ́lọ́wọ̀ba Allah subhanahu wa ta'ala tó fẹ́ rí àwọn èèyàn lórí ìlànà tọ́lọ́wọ̀ba Allah subhanahu wa ta'ala àti lórí sunna tàbí sallallahu alaihi wa sallam irú ẹni sèré báyìí ni in tí ó jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa nǹkan tó jẹ́ fa òun náà ni pé yá ikhwata nahnu na'ishu fi sanawati al-qadda'at yukadhabu fiha as-sadiq wa yusaddaqu fiha al-kadhib wa yu'tamanu fiha al-kha'in wa yukhawwanu fiha al-amin èmi àti à ń lásìkò kan eléyìí tí anábì sallallahu alayhi wa alihi wa sallam tó júwe fún wa nínú hadith tí alimamu ibn majah rahimah allah ta'ala tí wọ́n gbà wọ́lá tọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu àsìkò yẹn lèmi àti yín ti ń sẹ̀mí inú àsìkò yẹn lèmi àti yín bára wa àwọn sanawatun khudda'at àwọn àsìkò atannijẹ àwọn àsìkò àwọn ẹlẹ́tàn àwọn àsìkò tí ó kún fọ́fọ́ fún àwọn atannijẹ ẹ̀dá ẹ̀tàn máa pọ̀ lásìkò yìí débi pé yukazabu fi hàkọ́ àjẹkù ibi táwọn èèyàn ó tan àwọn èèyàn jẹ dé yóò lè yóò lè yóò lágbára débi pé olódodo àwọn èèyàn dẹ̀ máa pè lóko rọ níbi tó yẹ pé ẹ̀tàn ni àwọn èèyàn ni wọ́n fi máa ni wọ́n fi máa tẹ̀mí lásìkò yẹn dé olódodo èèyàn wó dẹ̀ máa pè lóko rọ ويصدق فيها الكاذب òpùrọ́ ni wọ́n mọ̀ ápè lólódodo torí ẹ̀sàn tí wọ́n ń tẹ̀mí nínú ẹ̀ wàyùtámanù fi halkọ́ inú ẹni tó jẹ́ oníjàmbá làwọn yìí wọ́n máa gbé àmánà lé lọ́wọ́ wọ́n gbé àmánà ẹ̀sìn lé ẹni tí ó jàmbá wọn nínú ẹ̀sìn wọn wọ́n gbé lé lọ́wọ́ wọ́n gbé àmánà ayé wọn náà wọ́n gbé lẹ́ni tí ó jàmbá rẹ̀ lọ́wọ́ wàyùkọ́ wọ́n fi hal amin ẹni tó wá jẹ́ ní ìfọkànbalẹ̀ sí lọ́dọ̀ gan tó yẹ pé tábà gbé àmánà ẹ̀sìn wọn sọ́dọ̀ rẹ̀ yóò bá wọn sọ kò dẹ̀ ní jàǹbá wọn nínú ẹ̀sìn kò dẹ̀ ní jàǹbá wọn nínú ọ̀rọ̀ ayé wó pé àmánà kú lọ́dọ̀ rẹ̀ wó pé ní oníjàǹbá yẹn irú àsìkò yẹn lèmi àti yín ní adára wa ṣẹlẹ̀ báyìí fa tó jẹ́ sí tóbi jẹ́ sí pé ọ̀ràn yẹn ní fún gbogbo ẹni tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó bá ní kí ó là níbi gbogbo orú àwọn ẹ̀tàn wọ̀nyí kó máa pe àwọn èèyàn sákìyèsí kó máa pe àwọn èèyàn sákìyèsí níbi wà lámàrí yìí tí a bá wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ẹ ó rí wípé òsàn wọn ti dàrú láwùjọ wa yìí na'ishu fi sanawati inqalabat fiha al-mawazin èmi àti ń tẹ̀mí lásìkò kan tó jẹ́ sí pé òṣùwọ̀n ti ó ti yí padà èmi ẹ̀ tí ń sẹ̀mí láti òkan tó jẹ́ sí pé òṣùwọ̀n ó ti di òdì lónìí nǹkan tí àwọn salaful umma tí wọ́n gbọ́lá fún láwùjọ wọn nǹkan tí àwọn salaful umma tí wọ́n fi ń ma èèyàn pàtàkì láwùjọ wọn ó ti yí padà lónìí àwọn sálàfòlù umma tẹ́ bá lọ ka àwọn àtàwọ́jùmọ̀ wọn àwọn ìtàgbésí ayé wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa wọn lórí ìjéèyàn pàtàkì wọn láwùjọ ẹ̀ẹ́rí wípé àwọn nǹkan tó máa fi ròyìn wọn sáfihàn wọn léèyàn pàtàkì láwùjọ òun náà ni lùzúmù súnà wọn ìdúnnímọ́ súnà wọn ìwò kúkú mọ́ súnà wọn sàbátù wọn alẹ́lhaq ìdúódédé wọn lórí òdodo àti ìtẹ̀kọ́ máa wọn ìdúódédé wọn bákanáà ṣídà wọn lórí àwọn oníbídá ilé kókó máwọn oníbídá wọn gbogbo àwọn nǹkan ilẹ̀ ẹ̀mọ̀ ríkà nínú àwọn ìtàn wọn tàbí ń jẹ́ nìrí ṣùgbọ́n lónìí báyìí nǹkan tí èèyàn fi ń pàtàkì láwùjọ tán dẹ̀ fi ń polówó àwọn èèyàn fún wa láwùjọ lónìí pé ká máa tẹ̀lé wọn òun náà ni àwọn aṣahadatu almuzayyafa almubaharaja àwọn ìwé ẹ̀rí tó ẹ̀rí ẹ̀tàn táwọn èèyàn ń gbé káàkiri láwùjọ wa lónìí àwọn ìwé ẹ̀rí yẹn làwọn èèyàn máa polówó káàkiri pé lágbájá báyìí nínú àwọn olùmọ̀ láwùjọ ó kéwú láàyè báyìí ọgbàwé ẹ̀rí báyìí ọgbàwé ẹ̀rí báyìí oríṣiríṣi àwọn nǹkan yẹn àwọn èèyàn máa wá kọ́ ẹ máa rí lórí WhatsApp ẹ máa rí lórí Facebook lórí àwọn social media tó wáyé ẹ máa rí lórí ẹ máa rí lórí àwọn internet kò sí nǹkan kan ju pé wọ́n fẹ́ polówó ọjà ẹni yìí wọ́n dẹ̀ fẹ́ pèrò sọ́kọ̀ ẹ̀ tó sì jẹ́ pé ilé báyé ò sí nínú àwọn ma'ayil àtàwọn mawazin táwọn sálàkù ń lò láti máa tàbí tàbí gba ìmọ̀ súnmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni tá gba ìmọ̀ súnmọ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà lẹni tí ó bá dúró lórí súnmọ̀ yẹn gẹ́gẹ́ bí òsìyẹ kó dúró lórí ẹ̀ kò ní ṣe àwọn aṣahadatu almubaharaja almuzayyafa èyí táwọn yẹn ń dúkà kiri ó yapa sí nǹkan tí ó yẹ kí àwọn èèyàn kí wọ́n gbọ́lá fún kọ́ndẹ̀ pèpè sí láwùjọ wa eléyìí báyìí ni ó fà á tí màá kà sí wa létí ọ̀rọ̀ ìkan nínú àwọn olùmọ̀ tí a lò gbà pẹ̀lú wọn al-allamatu al-muhaddith al-sheikh Muqbil bin Hadi olùmọ̀gbani bàbá wa olùmọ̀ nípa ìmọ̀ hadith tí wọ́n jẹ́ ọmọ ìlú yemen ah, tí orúkọ wọn jẹ́ mọ́kìdìdùn hajji alwadi'i nínú tírà wọn tápẹ́ ní ijabatu sa'il ní page 140 nínú tírà yẹn gbàtán kọ̀ nípa irú àdámàrí tí a nípa rẹ̀ yìí wọ́n ní sáàlù dùkúrọ̀ hádìí يا إخواني في الله والأستاذية إلى غير ذلك من من الألقاب إلى غير ذلك من ألقاب وني أريورو عند دكتوريت عند PhD àti عند professorship àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oyè ẹ̀sìn táwọn èèyàn ń gbà lónìí tó jẹ́ àwọn oyè àgbọ́forísọ̀pọ̀ àwọn oyè ńláńlá eléyìí tó yẹ pa àwọn Yahudi tí wọ́n fi kó wa lábáwa ní màdínmà yìí àwọn jíù tán fi kó wa lábáwa tí wọ́n dẹ̀ fi lálàtí ìmọ̀ tí wọ́n dẹ̀ fi yẹpẹrẹ ìmọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ nípa à ń gba doctorate à ń gba professorship àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn academic rank wọ́n ní láti táwí ìdáná bí sí latin wọ́n ní kò german kankan lọ́dọ̀ tí wà ó èèyàn miami nínú ẹ̀sìn ọlọ́run ọba lọ́sùn fáánù huwa ta'ala nǹkan yóò jámà kankan lọ́dọ̀ wa illa an yashabaha sunnatun wọ́n ní ya tí súnà bá tí súnà bá kùn ni èyí tó túmọ̀ sí wípé súnà ni ó ṣe nǹkan yìí lọ́ṣọ̀ọ́ òun ó dẹ̀ sọ nǹkan yìí di nǹkan tó pàtàkì tí kò bá ti tí súnà lọ́dọ̀ yàn gbogbo lágbájá ní dòkítọ̀rọ̀ ó ní ustaziya lọ́wọ́ ó ní doctorate lọ́wọ́ ó ní professorship lọ́wọ́ gbogbo ẹ̀ sheikh mukbil bin hadi alwaji'i wọ́n ní tí ò jámọ̀ kankan ní nǹkan tí ò wúlò ní nǹkan táwọn ò kàkún ní so sunna yẹ gẹ́gẹ́ ló pàtàkì òun sì lè sun wọn eléyìí tá a fi máa ma talento talento jéèyàn yìí láwùjọ talento jéèyàn yẹpẹrẹ wọ́yọ̀ tábàá dínú wàtúkọ̀ ó dẹ̀ dìgbà tí ẹ̀sìn ọlọ́run ọba àtẹ̀páyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bá tó kún kó tó jámọ̀ kankan kó tó nítumọ̀ wọ́n wá mẹ́rin wá lórí gbólú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sọ pé ya ayyuhal ladhina ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa unsa wa ja'alnakum shu'uban wa qaba'il lita'arafu inna akramakum 'inda Allahi atqakum Allahu akbar ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó wa sọ̀rọ̀ náà al-Qur'an bá ní mo pé ẹ̀yin èèyàn lápapọ̀ gbogbo ẹ̀yin èèyàn àti àwọn olùgbàgbọ́ òdodo ní àtàwọn kèfèrí nú yí inna khalaqnakum min dhakarin wa unsa dájúdájú ọwọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dájáyín látara ọkùnrin kan ṣoṣo òun náà ni ànábì adam ọlọ́wọ́ bá lọ́sùn máa tọ́lá jẹ́ kó yí wa nínú ara yìí kí gbogbo wa látọ̀rọ̀ ànábì adam láti wá àti ọ̀dọ̀ ìyàwó hawa àwọn méjèèjì yìí lajáde látara wọn tó túnmọ̀ sí pé a lọ lájúra wa lọ ládàfà ọdọ́là fi azab kò sí ìgbọ́lá fún rẹ ni kò sí ìlọ́lá lórí ara ẹni níbi ìran àrọ́bùnà wà ájàmúnà àwọn tó jẹ́ lárúbáwá láàrin wa ni àtàwọn elédè méjèèjì lárúbáwá gbogbo apátápátá bákan náà ni wa àjúra wa lọ waja'alnakum shu'uban wa qaba'il ọlọ́run bá ní adẹ̀ sẹ́yìn ní yọ̀ràn níran bákan náà àtẹ̀yìn ní ìdílé ní ìdílé lita'arafu ọlọ́run bá ní eléyìí kẹ̀lẹ̀ fi mara yín lápá ni kìí ṣe láti gbọ́lá fúnra yín kẹ̀lẹ̀ fi mara yín ni sọlọ́fi jẹ́ sí pé a ní gbọ́lá fún ọmọ ìlú kan lórí ọmọ ìlú kejì ká ní kí ló dé ká pé ìlú tiwọn ìlú tóun ti jáde ń ló fa lórí báyìí lórí báyìí nínú àwọn ẹ̀tàn tí àwọn èèyàn máa ń tara wọn láwùjọ yìí tòun jẹ́ sí pé òun máa gbọ́lá fún ìlú kan lórí ìlú mi sàwọn ọmọ tó bá ti wá wá nínú àwọn ìlú yẹn rí òun máa rí wọn léèyàn pàtàkì lórí àwọn tí wọn wá láti rú ìlú kódà kí èèyàn jọmọ Madina irú eléyìí báyìí rí kò túmọ̀ sí pọ́ lọ́lá lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala jọmọ ìdìbò lọ so tẹ́lẹ̀ ọmọ túmọ̀ sí wípé ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala fi dá wa ní ìran ní ìran nídìílé nídìílé yìí ta àárọ̀fù kákàlẹ̀ dára mọ̀ ní pé lágbájá ọmọ ìlú báyìí ilé báyìí ti wá kí àwọn nǹkan ẹ̀kọ́ ń bá dàpọ̀ ni ọlọ́run bá ní inna akramakum inda Allahi atqakum ìtẹ́ fi jura yín lọ́lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀sìn ní ìpáyọ̀ ọlọ́run ọba ni ìtẹ́ fi máa sùsùn wọn talẹ̀ tọ́lọ́lá jura wọn lọ òun náà ni ìpáyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́run ní dájúdájú ẹni tó fi ń jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba nínú yín tó ọlọ́run jùlọ wa in kana ajaman wa in irú ẹni bẹ́ẹ̀ rí kò bá jẹ́ wípé nínú àwọn elédè ní tí ó kìí ṣe lábáwá ni ṣe yí báyìí irú ẹni báyìí òun lọ́lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba irú ẹni báyìí òun ló fi ń lápàdé jùlọ lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala fẹ́lẹ̀ tí a fẹ́ fàyọ ń báyìí nínú àyà yìí òun náà ni wípé nǹkan tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala fi láti òṣùwọ̀n tàlẹ̀ tó ń lóore jùlọ lọ́dọ̀ Ọlọ́run Ọba kìí ṣe aṣahadat kò ń ṣe ìwé ẹ̀rí tí kìí bá ṣe pé báwo lẹni ẹ̀ ti ẹni bẹ́ẹ̀ ló fi ń lápàlẹ́ jù lọ́dọ̀ Ọlọ́run òun náà ló sì yẹ kó lápàlẹ́ jù lọ́dọ̀ àwọn èdè ènìyàn tó sùn wọn bá dàrú tí nǹkan ò bá ṣe òsùn wọn wa tí nǹkan ò bá rọ́ lóòsùn wọn wa so ilé báyìí ní ọwọ́ aláàlámàtì Muqbil bin Hadi al-Wadi'i rahimahullahu ta'ala níbi ọ̀rọ̀ tí wọ́n sàlàyé fún wọn bí báyìí náà nítẹ̀síwájú lórí nǹkan yẹn al barbahari rahimahullahu ta'ala nínú Sharh as-Sunnah ìgbà táwọn ẹ̀rùn tàlàyé fún wa nípa kí ni wọ́n ń pè ní ìmọ̀ gan kí ni wọ́n wọ́n ni wọ́n tẹ̀ ń pè lólú ma nínú sharh sunnah wọ́n tàlàyé wọn wa'lam anna al-ilma laysa bi kasrati al-riwayati wal-kutub ولكن العالم من اتبع الكتاب والسنة وإن كان قليل العلم والكتب ومن خالف الكتاب والسنة فهو صاحب بدعة وإن كان كثير الرواية والكتب Allahu akbar alimamu barbahari rahimahullahu ta'ala wọ́n ní lọ́mà wípé dájúdájú ìmà lẹ́yìn tàbí kásọ̀rọ̀tì ríwáyà ti wal kutub kò kí ń ṣe pẹ̀lú pípọ̀ ẹgbàwá òun la fi ń ma ìmà bí a alábájá ìmọ̀ wà lọ́dọ̀ rẹ̀ gan kí ló dé ríwáyà kún orí ẹ̀ gidi gan tẹ bá mọ oríṣiríṣi ẹgbàwá tó wà ní agbárí ẹ̀ الإمام البربهاري ní eléyìí báyìí kọ́ mọ́ ń pè ní ìmà العلم ليس بكثرة الرواية والكتب kò ń ṣe pé béèyàn ti pọ̀ ní ẹgbà wá sí lórí àti lákọọ́lẹ̀ ló túmọ̀ sí pé èèyàn ní ìmọ̀ gidi gan wàlíkótó kò dẹ́ ṣe béèyàn ti pọ̀ ní tíra tó òun ló túmọ̀ sí pé èèyàn ní ìmọ̀ walakinna al-alima man ittaba'a al-kitaba wa sunnah ṣùgbọ́n ẹni tá a lè pè lólùmọ̀ òun náà lẹni tí bá ń tẹ̀lé tírà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa sunna bákan náà tó ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam irú ẹni báyìí gan lè zuma walakin al-alima man ittaba al-kitaba wa sunnata ẹni tó jẹ́ olùmọ̀ lẹni tí ń tẹ̀lé tírà ọlọ́run ọba tó lẹ́ tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam òun lè wa in kana qalila al-ilmi wal kutub kódà rú ẹni táwọn wíyí ò kéré ní ìmà àti ní tíra irú ẹni bẹ́ẹ̀ lólùmọ̀ wá ìjà nìkan yìí lẹ́lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ ọba kéré ní ìmà wà lùkútù àti ní tíra ohun gẹ́gẹ́lẹ́ tó ń pè lólùmọ̀ wà mọ̀ kọ́lẹ̀ fàkìtà bọ̀wọ̀ tó ń nàta fàwọ̀ sọ́hìbò bídà àti gbogbo ẹni yòówù tó bá ti yapa tíra ọlọ́run kódà rú ẹni bẹ́ẹ̀ bá pọ̀ ní ẹgbà wa ní orí àti ní àkọọ́lẹ̀ wàlùkútù kódà kò bá pọ̀ ní tíra irú ẹni báyìí rè kò kí ń solùmọ̀ náà ilé báyìí ni òsùn wọn ilé tó lálàáfíà tí kò dàrú látọ̀dọ̀ àwọn salaful umma tó fi dọ́dọ̀ àwọn àfáà tí àǹkàṣẹ́ra wọn yìí ilé yìí sì ni ẹni tó jẹ́ sálàfí òun lọ́yẹ̀kóhun náà fi ṣe òsùn wọn tí ó fi máa ma ta lẹni tó jẹ́ olùmọ̀ tó ń fẹ́ gba ìmọ̀ súnà lọ́dọ̀ rẹ̀ so yé báyìí nígbàtí al-allamatu ar-rajihi rahimahullahu ta'ala tó ń kàlàyé abala bí tí mo kà yí nínú sharhu wọn lórí sharhu sunna al-Barbahari wọ́n ní nǹkan tí al sọ wọ́n ní ay kaunu al-insan yarwi al tí ó ń gba àwọn hadith wa lọ́pọ̀lọpọ̀ wàyàkúrú láwù shuyukhun kathirun kíyàn sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tíyàn kéwú lọ́dọ̀ wọn ó gbàmọ̀ lọ́dọ̀ lágbájá ó tún lọ́dọ̀ lágbájá kódà àwọn àfà rẹ̀ àwọn àfà ńláńlá ni wọ́n tó ń kálukú wá fi ń ṣe fáàrí láwùjọ lónìí eléyìí báyìí òun kọ́ ẹ̀rù rí ti ṣe àwọn gàdá yẹn fi ń ṣe fáàrí ó jẹ́ aláta fúlẹ́à yẹn pé ó jòkó ti lágbájá ọgbà ìmọ̀ lọ́dọ̀ wọn tí a bá gbẹ́ tán ló jòkó ti olùmọ̀ ńláńlá ni tó yẹ pé ìmọ̀ wọn lapa gidi láwùjọ olùmọ̀ sálàfí àfa súnà tó yẹ sí pé wọ́n ń pèpè sí súnà wọ́n dẹ̀ ń lò wọ́n dẹ̀ ń tẹ̀lé ní irú ẹni báyìí ní fi ń sìn yàgà pé òun gbà wọn lọ́dọ̀ rẹ̀ òun jòkó ti yóò wá ka irú àwọn àfa ńláńláńlá ṣùgbọ́n ẹ wà rí wípé ìlànà ti ẹ yàtọ̀ sí ìlànà àwọn afá yìí ipe pé tí ẹ yàtọ̀ sí pèpè àwọn afá yìí bí àwọn afá yìí ṣe bá ṣe lò gbésí ayé wọn tóun fi ń fi wọ́n sì yan gànyẹn òun olórí gbésí ayé tiẹ̀ bẹ́ẹ̀ so ó kàn fi wọ́n pèpè sọ́dọ̀ ara ẹni ó kàn fi wọ́n polówó ọjà tiẹ̀ lásán ni òun ò sí orí ìlànà wọn so so ṣéèkì ní wàyàkúrú láwo ṣe yóò hùn kẹfì rú kéèyàn láwọn afá tó pọ̀ ẹgbẹ́ báwọn èèyàn ṣe fi ń ṣe ìyàgbà láwùjọ wa lónìí tó fi ń polówó ọjà àwọn èèyàn pé lágbájá ó jẹ́ alátàkìníkan ó jòkó ti lágbájá ó jòkó ti kìníkan gbogbo yẹn rí wà àti báà kí aláwọn ọmọ lẹ́yìn tó pọ̀ rẹpẹtẹ hmm? wọ́n ni wakọ̀rọ̀ yakúrù ní ìsám ladayhi maktabatun kabiratul hajmi mali'atun bil kutub wọ́n ní bákan náà ó rọrùn àwọn orí wàlá yaqra'u fiha kódà yẹn lè má ka tíra kankan náà tíra tó wà ní láìbírì yẹn wàlá ya'malu bima fiha èyàn sì lè má ti tẹ́tọ̀ gbogbo àwọn nǹkan tó wà ní àwọn tíra ìgbà kódà bí yẹn ka wọ́n ní falhimaru yahmilu al-asfar ṣe bí kẹ́tẹ́kẹ́tẹ́ náà nìyẹn òun náà kó tíra tó pọ̀ náà wàhíyà kutub al yẹn náà ní kíni òun ni kutub tíra náà pè bẹ́ẹ̀

tó fi jẹ́ pé ẹlòmíì náà láwùjọ wa yìí bí kẹ́tẹ́kẹ́tẹ́ alárùdá lẹ́lòun náà ẹ kàn rí pé wọ́n lọ ha ọlé ọha tọ̀hún ọha gbá ọha wo ọha àwọn mùtúùnù ìmà kódà ẹlòmíì tó àwọn ṣòro rẹ̀ ọha àwọn àlàyé ẹ̀ pàápàá ọha àpapọ̀ ṣùgbọ́n ẹ̀ ní rí làpá ìmọ̀ yẹn lára òun náà lẹ́rìí tó jẹ́ sí pé ó ń ṣe àwọn ó ń pèpè lọ sí àwọn àtàtàwòláàt ká fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn ẹ́n so òun náà lẹ́rìí wípé ọ̀rọ̀ súnnà yóò lójútù tó ń ti bẹ́ẹ̀rẹ̀ ẹ̀rí pé oríṣiríṣi àwọn nǹkan ló wà lágbárí rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan tó fi ń polówó ọjà òun ló wà lára rẹ̀ tó fi ń polówó ọjà rẹ̀ tí ń já tatatatan ṣe é bá yín sí àpéjúwe rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí tàwọn Yahudi tọ́lọ́wọ́n wà Allah subhanahu wa ta'ala tó fi wọ́n wí kẹ́tẹ́kẹ́tẹ́ nù nínú sọ́rọ̀tì jùmọ́ ayẹ̀lẹ̀ karùn ọlọ́ni mọ́sàlì lẹ́bí na ṣomílù tàwọ̀rọ̀ta tó mọ̀ lábí yàṣìlú ha ọlọ́run bá ní àpèjúwe àwọn tí agbétíra àtàwọ̀rọ̀ eré ìtafẹ́ràn náà ni Musa onípe ní àtàwọ̀rọ̀ ọlọ́run ní àpèjúwe àwọn tá a gbé fún òun náà làwọn kíni o òun náà làwọn ọmọ Israel àwọn Yahud àbí ọlọ́lá àpèjúwe wọn agbétíra ilé wọn lọ́wọ́ pé kí wọ́n dì í mú kí wọ́n máa lo nǹkan tó wà nú ẹ̀ ọlọ́run bá la gbélé wọn lọ́wọ́ thumma lam yahmiluha ọlọ́run ni wọn wá gbé báwo ọlọ́run bá nìkan ṣe gbélé wọn lọ́wọ́ ọlọ́run bá ní kamathali al-himar àpéjú wọn dà jẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu asfara tó ń náà rú ewu tíra Allahu akbar ẹwà wọn yahud ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ lọ́lọ́run bá lọ́sùn ọlọ́run bá lè kí láti wọ́n bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó náà rú ẹrù tíra ṣùgbọ́n tí ó tàǹfààní fún bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe rí láwùjọ wa yìí ẹ̀rí wípé wọ́n kàn rú ẹrù àwọn nǹkan tí wọ́n rú yìí ni láwọn certificate níláńlá àgbọ́forísọ̀pọ̀ ìwé ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wọn àwọn ìwé ẹ̀rí rèé àwọn lò síbi ìpèpè lọ́sójú ọ̀nà súnnà wọ́n ń lo àwọn nǹkan yìí láti pe àwọn èèyàn lọ síbi bídà ni wọ́n ń lo àwọn nǹkan yìí láti pe àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jọ ní bídà ni wọ́n ń lo àwọn nǹkan yìí tó jẹ́ kí ọlọ́run báyìí wọ́n lò wọ́n láti fi kọ̀dí àwọn èèyàn lójú ọ̀nà sunna ni bal yuharibuna sunnata wa ahlaha kódà bó tún jẹ́ sí wípé wọ́n ń gbógun ti súnnà àtàwọn oní súnnà ni so irú àwọn wọ̀nyí rèé àpèjúwe wọn gẹ́gẹ́ bí àpèjúwe wọn yahudi eléyìí òun ni ìkẹ́ tí máa ti padà máa láyé wá lórí ẹ̀ inṣàtọ̀ kẹrin láìpẹ́ yìí nígbà tí bá ka ọ̀rọ̀ aláàlámọ́tò rọ̀jìṣì tí mo ń ka yìí tí bá ka tán bàbá wá tẹ̀síwájú wọ́n ní qawluhu innamal alimu man ittaba'a al-ilma ẹnu ẹni ẹyọ kan tá lè pè ní olùmọ̀ ẹ̀rí ìnámà àdátù hasrin wa qasr ẹnu ẹnìkan tí wọ́n ń pè lólùmọ̀ òun náà ni mà ní tàbá àlẹ́ ilmọ̀ wà sunan ẹni tí bá ń tẹ̀lé ìmọ̀ tí ń tẹ̀lé sunan ní olùmọ̀ wọ́n ní فالعالم الذي يتبع العلم المأخوذ من كتاب الله وسنة صلى الله عليه وسلم wọ́n ní olùmọ̀ tí ń tẹ̀lé ìmọ̀ ta mú nínú tírà Ọlọ́run bá àti ومن خالف الكتاب والسنة فهو صاحب بدعة gbogbo ẹni tó bá yapa tírà Ọlọ́hun bá ti súnnà Nábì sallallahu alaihi wasallam ní bídá وان كان كثير العلم والكتب وإن كان كثير العلم والكتب كدا كباك ونيما كباك ونكرا إذن باباني لدي المهم في العالم اتباع السنة إن تقبتك لا رؤون ما هنا نكوري كارك انت لسنة فمن اتبع السنة فهو العالم يعني تبع انت لسنة ونلما walau kanat riwayatuhu wa kutubuhu qalila kódà kò bá jẹ́ pé ẹgbà wa rẹ̀ àti tíra rẹ̀ kéré tí bá ti ń tẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam ó ń lólùmọ̀ wa man khalafa sunnata fa huwa sahibu bid'atin wa in kana kathira al-ilmi wal kutub gbogbo ẹni tó bá yapa ṣẹ́rí gbogbo ìmọ̀ tó bá wù kéèyàn ní láyé tí ò bá tẹ̀lé súnà ọláyà aláìmọ̀kánì nítorí pé tó bá yẹ kó bá mọ̀ ni tó bá mọ ewu tó bá nímọ̀ nípa ewu tí ń bẹ ńlé ayé àtàlùkẹ́yà mọ̀ fẹ́ni tí ò tẹ̀lé súnà ni kò ní má tẹ̀lé súnà náà àyìnmọ̀ ni òjò kó tẹ̀lé so gbogbo tẹ́ ń pè nímọ̀ yẹn ò kí ń ṣe mọ̀ nígbà tí ò ti wúlò fún because ẹnìkan ò ní ma òfò àtàdánù tí ó ṣe ẹni tí ò bá tẹ̀lé súnà ilé ayé àtàlùkẹ́yà mọ̀ kó wá fẹ́rù nǹkan bẹ́ẹ̀ fún yẹ fẹ́ni ara rẹ̀ tó sì mọ̀ wípé in tí ó padà sí èun ló fò ní láyé àtàlùkẹ́yàmà tí kọ̀wá ní ṣe so àwọn tí wọ́n ṣe súnnà yẹn tí ẹ̀rù pé olùmọ̀ ńláńlá ni wọ́n aláyé wọn kí ń so olùmọ̀ torí pé tọ́wáyé pé wọ́n mọ̀ ní tọ́wáyé pé yìí máa ń bẹ lọ́dọ̀ wọn tó tọ́ ni wọ́n tẹ̀lé súnnà wọn نبا زنكا لا يرى الإمام البرغهاري رحمه الله تعالى نعم أرى يهود أرى ما يهود سموان مفصل إليك ما قال سنو سورة البقرة أمين نزل سورة الفاتحة نبي تلوظ الله سبحانه وتعالى صفوا في إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نينو زين mẹ́ta ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pín àwọn èèyàn sí àwọn alákọ̀ọ́kọ́ làwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe ìkẹ́ wọn lé lórí ojú ọ̀nà àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ká máa tọrọ ihdina siratal غير المغضوب عليهم àwọn tí ọlọ́run bá lọ́sùn àwọn àtàlábí nílé lórí wàlá dọ̀ọ̀lìn àtàwọn tó jẹ́ ní àná àwọn wo ni al-maghdubu alayhim àwọn ni ad-dallun ilé tẹ́nà àwọn afá kò lè lórí ni pé al-maghdubu alayhim àwọn tọ́nà tí dìrú ọlọ́run bá ń bẹ lórí wọn àwọn tọ́nà bá lè kẹ́lábí nílé lórí àwọn yahudi ni àwọn tí ọlọ́run bá lè kẹ́lá tí wọ́n jẹ́ ní àánú tọ́nà bá lè kẹ́lá tó ń sọ̀rọ̀ nípa àwọn nù áyà yẹn òun làwọn nà sọ̀rọ̀ kí wá làwọn Yahudi kí lórí tán fi pè wọ́n ní al-maghdubi alayhim nǹkan tó fa ẹgbẹ́ bí al-allamatu Muhammad ibn eh, Muhammad ibn ah, Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala bí sọ ni pé arafu al-haqqa wa alimuhu wa lam yattabi'uhu àwọn táwọn wíwé wọ́n ma òdodo wọ́n dá òdodo ma wọ́n nímà ṣùgbọ́n wọn tẹ̀lé ní nímà wọn tí wọ́n wá lò ó tí wọ́n tẹ̀lé tí ò lápá lára wọn òun ló sọ wọ́n dẹni ìbínú ọlọ́run bá lọ subhanahu wa ta'ala òun ló fi jẹ́ sí wípé ṣẹ̀rí ìmọ̀ kò wúlò nígbà tí ò bá ti lápá lára ẹni tó ní níbi lílò kódà gan ìbálẹ́jọ́ burúkú ni ìmọ̀ ó jẹ́ àgbákò ni ìmọ̀ ó jẹ́ fún ìyànlọ́jọ́ gbéra kìyàmà nígbà tí ò bá ti sí ìṣiṣẹ́tọ̀ ìmọ̀ yẹn lọ́jọ́ ẹni tó ní àyìmọ̀ká ó tún wá lọ́lá ju irú mọ̀ bẹ́ẹ̀ lọ aláwọ̀kìfà nítorí pé àyìnmọ̀ kan rèé ọ̀dúnrún kan ni tọ́wà mọ̀kàbóòlù lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé àwíjàre ni tọ́lọ́run ọba àdìkẹ́lá máa tẹ́wọ́ gbà tó wọlé lọ́dọ̀ ọlọ́run tó wa ta'ala àlàyé lórí eléyìí pé gbogbo ẹnikẹ́ni tó jẹ́ aláìmọ̀ kan tó jẹ́ pé àyìnmọ̀ kan rẹ̀ kò sọ́nà àbáyọ fún láti gbé àyìnmọ̀ kan yẹn kúrò ní kì í ṣe kó ṣàfihàn ó lè rí àyìnmọ̀ kan yẹn gbé kúrò ibi tí ó ti wá mọ̀ ń bẹ̀ ọ̀wá lọ wá ìyún irú ẹni bẹ́ẹ̀ kọ́ ẹni tó yẹ pé ọ̀nà tí ma ó ti ẹ̀fẹ́ wá màgà kò rí jó ti wá kò sọ́nà tí fẹ́ wá mà irú ẹni báyìí àìmọ̀kan rẹ̀ yóò padà jẹ́ in tí ó là lọ́jọ́ pé dàbí kìí àwọn yóò sì padà jẹ́ àwíjàre fún lọ́dọ̀ ọlọ́run bá tọ́nà ọba àdìkẹ́ fi wà á nú nígbà tí olùmọ̀ tí ò lo ìmọ̀ tó wò níra ní ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ló jẹ́ pé àgbákò ni ìmọ̀ padà jẹ́ téèyàn bá ti lùmọ̀ in tó pàtàkì nídìí ìmọ̀ ni kéèyàn lò ó mo dẹ̀ ń padà bọ̀ wá láti wá sàlàyé lórí ilé báyìí torí pé tẹ́yìn ò bá ti lo ìmọ̀ rẹ̀ wàláhì àdánwò ni wàhálà ló dẹ̀ máa jẹ́ fún yàn hujja ló máa jẹ́ léyàn lórí ẹ̀rí ló máa jẹ́ léyàn lórí ìjọba àkíyàmà olófà ọ̀rọ̀ kan bẹ tí ó gbajúmọ̀ dáadáa tí mo fẹ́ tí mo fẹ́ fi ṣe wá tẹ́rì táwọn ọmọ fi polówó ọjà wọn ṣùgbọ́n tó yẹ sí wípé ìpèpè sí súnà wọn ìdáàbòbò súnà wọn àti ìlé mọ́ ìlé lórí súnà wọn àti ìlé lórí onídídá wọn tó mẹ́rẹ̀ kí ló dé báwo ni ọ̀rọ̀ wọn ti papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn Yahudi al-Imam Sufyan ibn Uyayna ọ̀rọ̀ kan bẹ̀ gbà ọ̀rọ̀ kan bẹ̀ tán gbà wá wọn tó pàtàkì gan lábala ọ̀rọ̀ kan sálàyé tábàlówó ní Ighafatul Lahfan من مقايد الشيطان تتي إمام ابن القيم رحمه الله تعالى أتي بدائع الفوائد بدائع الفوائد, بدائع الفوائد ترى مجدي آي تي الإمام ابن القيم تمور سفيان ابن عيينة سفيان ابن عيينة تمور بل أو الممينة أو الممينة وموال بغيوة لاتر سفيان ابن عيينة أتلاتو دعوامينة مع فاسلاب سبب بجمع كبب لاتر سفيان ابن عيينة كلا رنا سفيان ابن عيينة سيبي من فسد من عبادنا ففيه شبأ من النصارى ومن فسد من علمائنا ففيه شبأ من اليهود سفيان بن عيينة ó ní gbogbo ẹnikẹ́ni táyé rẹ̀ bá bàjẹ́ títí ẹ bá bàjẹ́ nínú àwọn tó jòlù sí náà ọba láàrin wa àwa mùsùlùmí nínú àwùjọ mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí ayé rẹ̀ bá bàjẹ́ nínú àwọn tí ń sin náà ọba láàrin wa kí ló mú ayé rẹ̀ bàjẹ́ ni pé ń sin náà ọba bí àwọn ọ̀nà sọ́rọ́ àwọn ọ̀nà sọ́rọ́ náà ń sin náà ọba láyé sí ìmọ̀ dídá àwọn àdádálẹ̀ àwọn ọ̀nà àdádálẹ̀ ni wọ́n gbé kalẹ̀ fúnra wọn tí kò sí ìmọ̀ lórí ẹ̀ láti fi sin náà ọba lọ́sùn àwọn àkàrà nítorí ẹ̀ gbogbo àwọn tí bá ń sin náà ọba bẹ́ẹ̀ náà láwùjọ wa àpèjúwe wọn dàbí tàwọn ọ̀nà sọ́rọ́ ni ṣe yí báyìí ọwá ni wà máa ń fásàdà nínú ìlànà ìnà gbogbo àwọn táyé wọn bá bàjẹ́ nínú àwọn àfáà àtàwùjọ tiwa yìí náà fàfíhì sábà òmìnà yahudi ọmọ ìyá àwọn yahudi ni wọn ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí àwọn yahudi náà nítorí àwọn ayé àwọn yahudi náà bàjẹ́ tó ń ti màtí ń bẹ lára wọn Allahu akbar tó ń ti màtí ń bẹ lára wọn ayé wọn sì bàjẹ́ sọlọ fi jẹ́ pé ta bá rí èèyàn kan náà lónìí náà tó jẹ́ olùmọ̀ táwọn èèyàn rò yẹ pẹ̀lú mọ̀ ńláńlá tó ń ti bẹ́ẹ̀ àwa rí wípé ìpèpè sí rẹ̀ mẹ́rin kódà ìmọ̀ pèpè sọ́dọ̀ àwọn oníbídà rẹ̀ ní lágbára jùlọ ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ìmọ̀ dáàbòbò àwọn oníbídà rẹ̀ ló lágbára jùlọ irú ẹni báyìí ọ̀rọ̀ rẹ̀ bí tàwọn yahudi kọlọ́bà lọ́sùnmọ́ ọ̀sára kọ́ sọ́wà kúrò bẹ̀ ṣẹ́díwájú wípé gbogbo àwọn ìmọ̀ táwọn èèyàn fi ń ṣe fáàrí lónìí táwọn èèyàn fi ń ṣe fáàrí táwọn èèyàn fi ń polówó àwọn ọjà táwọn èèyàn fi ń polówó àwọn èèyàn kan fáwọn èèyàn láwùjọ lónìí kan lè bá pé gbogbo àwọn nǹkan yẹn rí àwọn tí wọ́n ń polówó yìí nígbà tàmọ́ tókù wọn pẹ̀lú sómìnà tí ò lálàáfíà gbogbo àwọn nǹkan yẹn tí ò wúlò kódà nǹkan tó jẹ́ sí pé aburú so nítorí ẹ̀ a gbọ́dọ̀ sọ́ra fún yìí máa tan àwọn èèyàn láwùjọ yìí a sọ́ra gan ọlọ́run bá lọ́sùn máa ń dára ọ̀fẹ́ àwa mùsùlùmí gbọ́dọ̀ wà sí sí àpẹ̀lú ara wa níbo ni ànàfíhà wa nàfíhà báwo nàfíhà fúnra wa a máa tan ara wa sẹ́ra ìdùn kama sanra wa káàmà pèpè sí ojú ọ̀nà ànù káàmà pàmò sójú ọ̀nà ànù ilé báyìí nǹkan tí ó burú ni. náà nínú àwọn àlàyé tí mo sọ yí pé mo fẹ́ padà sí láti ṣàlàyé òun náà ni pé ṣe rí ìmọ̀ nǹkan pè nímọ̀ gangan òun náà ni ìtẹ̀lé tó ń na ànábì sallallahu alaihi wasallam àti pípé sí àti ìdúró ti nǹkan yẹn zabban wa difa'in níyìí ma dáàbòbò níyìí ma ràgàbò súnà ànábì sallallahu alaihi wasallam ohun gẹ́gẹ́ ló pàtàkì jù ohun gẹ́gẹ́ tí bá lè ṣe bẹ́ẹ̀ lólùmọ̀ tó fi jẹ́ sí pé al-allama al-mujaddid muhammad bin abdul wahhab nínú tírà àwọn tó gbajúmọ̀ salatatul usul tó gbajúmọ̀ dáadáa tó wá mọ̀ yẹn wọ́n ka àwọn ìpìlẹ̀ mẹ́rin kan tó jẹ́ sí pé ó jẹ́ ọ̀ràn ẹ̀ lórí ẹ̀kọ̀ kan kámójútó nǹkan alákọ̀ọ́kọ́ ní òpinlẹ̀ yẹn òun náà ni àlàyé ìwáyìmà wọ́n lè sàlàyé ìmà yẹn òun náà ni màrífàtò lọ́hí wà màrífàtò nabiyyi sallallahu alaihi wasallam wà màrífàtò dínì islam àdìlà ìmà yẹn pàtàkì gan nǹkan alákọ̀ọ́kọ́ ni yẹn mímọ̀ ọlọ́run ọba kálọ wáyìmà nípa nǹkan alákọ̀ọ́kọ́ ni, lẹ́yìn ìtàbá wá rẹ̀ ká wá kú aláàmàlú bíhì ọ̀ràn yẹn ní ká lo ìmọ̀ yẹn ibi táwọn èèyàn ti ń fèrè rẹ̀ àwọn èèyàn wá ìmọ̀ ńláńlá àwọn èèyàn lọ wá mọ̀ lọ wọ́n wá mọ̀ lọ yóò wá kú bí lílò ẹwà ní wọn lò mà kí ló fà á torí pé wọ́n kàn wá ni nítorí pé wọ́n fẹ́ fi wọn àwọn àmọ̀ yẹn nítorí wọ́n fẹ́ lo ìmọ̀ yẹn fúnra rẹ̀ àbí wọ́n fẹ́ pèpè sí ìmọ̀ yẹn òye bá yìí so wọ́n kàn wá mọ̀ yẹn nítorí àti kó ọrọ̀ ayé jọ ìkọ́ ọrọ̀ ayé jọ rèé ó lè jẹ́ owó ìgbà míì ó lè jẹ́ ipò ìgbà ó lè jẹ́ iyì gbogbo àwọn nǹkan iye ọrọ̀ ayé ni tọ́lábù ìmọ̀ wá iyì nínú àwọn ọrọ̀ ayé táwọn èèyàn fi máa kójọ ni ìmọ̀ wá owó nínú àwọn ọrọ̀ ayé táwọn èèyàn fi máa kójọ ni ìmọ̀ wá ká jẹ gàbá lórí àwọn èèyàn ká jẹ olórí lé àwọn èèyàn lórí kọ́ jẹ́ pé tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àwa ni wọ́n máa ṣe ìwáyé ni pẹ̀lú ìmọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa so àwọn èèyàn lọ kó ìmọ̀ jọ ìmọ̀ ńlá àwọn èèyàn lọ kó jọ tó bá wá di lílò ẹwà rí pé lílò èdèèdè ni kò ní sí lílò inna lillahi wa inna ilaihi raji'un alàmẹ́lú yìí káyí tẹ́tọ̀ ẹlẹ́kẹta ad-da'watu ilayhi ká pèpè síbi ìmọ̀ yẹn ìmọ̀ tá a ti kọ́ tá a ti ń ṣiṣẹ́ tọ̀ ká pèpè síbẹ̀ ọ̀ràn yẹn ni ẹlẹ́kẹrin as-sabru 'ala al-adha fihi ká fi sùúrù lórí ìnira tá a ní ìnira ìnira tá sí mà ìnira yẹn làwọn yóò fẹ́ àwọn èèyàn fẹ́ kan ìnira tí ń bẹ níbi ìlú mọ̀ kó dé rọrùn àwọn èèyàn fẹ́ kan ìnira tí ń bẹ ní sátòpè sí mọ̀ nítorí wọ́n fẹ́ wọ́n fẹ́ máa jẹ́ àfà gbogbo èèyàn gbogbo ayé náà fẹ́ máa jẹ́ àfà fún wọ́n fẹ́ máa jẹ́ so ẹgbẹ́ bí òṣèlú máa jẹ́ àwọn àwọn ní àwọn tó wà lórí tàwíìd kó tó máa jẹ́ àfá láàrin àwọn ọ̀sẹ́bọ̀ bẹ́ẹ̀ ni ò ní jẹ́ àfá láàrin àwọn lọ́dọ̀ àwọn onísúnnà kó jẹ́ àfá lọ́dọ̀ àwọn oníbídá ó jẹ́ kanu méjèèjì ó jẹ́ kanu méjèèjì tó àwọn èèyàn yìí rẹ̀ wọ́n fẹ́ máa jẹ́ àfá gbogbo àwọn èèyàn pátápátá kó jẹ́ sí wípé àwọn eléyìí ó máa pọ́n wọlé àwọn tọ̀wọ́ máa pọ́n wọlé wọn tọ́bátáwùjọ àwọn onísúnnà wọ́n ti máa tẹ́ fẹ́ wọ́n ti máa gbọ́ òun ló sọ fún yín tọ́bátáwùjọ àwọn oníbídá àwọn ọmọ ẹgbẹ́ yìí wọn lò wọ́n ma tán fẹ́ tàn fi ní bínú sí wọn ilé ìgbà ilé bàbá ńlá burú ni kìí ṣe ìmọ̀ nìyẹn ìmọ̀ nìyẹn ìmọ̀ tó ń kí ń ṣe ìmọ̀ yìí nǹkan ẹ̀rẹ̀ ní o máa kópa àwọn báyàn ni nílé ayé àti lọ́jọ́ ìgbéra kìyàmọ̀ so lẹ́yìn tàbí ń gbìyànjú tàbí ń pàkíyèsí ara wa kọ́lọ́n wà lọ́sùn báwọn tẹ́lákọ́lá ń kọjá sósà ní wa ṣe wá ní àwọn tó jájù làwọn tí wọ́n fẹ́ gbọ́ àwọn ìtàjú ìgbẹ́ tó yẹ sí pé ojú ọ̀nà àrùn yìí làwọn fẹ́ máa pèpè wọ́n dẹ̀ fẹ́ máa polówó ojú ọ̀nà àrùn wọ́n dẹ̀ fẹ́ máa polówó àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà àmì fáwọn èèyàn táwọn èèyàn yìí tẹ̀sí àkọ́yà àwọn sàtífíkẹ́tì kan láti tàwọn èèyàn jẹ lẹ́wà máa rí pé èèyàn ṣe é wa kìíní gangan àwọn olùmọ̀ yìí ẹ̀wọ̀n gba láńtẹ́sì mà kódà wọ́n kéwú ní báyìí ní ìsàtífíkẹ́tì báyìí náà ń sọ iná ń bẹ lọ́dọ̀ wọn ìgbà tí wọ́n tún kéwú tán wọ́n tún lọ sí v kódà àwọn àfáà bí báyìí àwọn àfáà ìlú ńlá báyìí tán sọ ń pa wọn rèé kìíní kan ẹ̀rí láàrin àwọn tálàfù umma ní táwọn tálàfù umma máa fi ń àwọn èèyàn tọ́sí máa fi ń pépè tọ́mọ́ ń pépè sí tọ́sí máa fi ń sàwọn èèyàn lókòkò ó ní ìbẹ̀rù ọlọ́run bá ti bá ń bẹ láàrọ̀ olùmọ̀ àti ìkú ti ìmọ̀ rẹ̀ àti ìdúró dédé lórí ẹ̀ àti ilé kókó lórí àwọn ní dídá àti ìfọwọ́ tó gíríkì gbá wọn làwọn èèyàn làwọn sálàkù mọ́ méjì èèyàn gbà ẹ̀ lè rí tẹ́bá ń kata ojú àwọn sálàkù kọ́ máa fi gbogbo àwọn nǹkan léde léde tí ò ní túmọ̀ nígbà tí súnà bá ti kún yìí gẹ́gẹ́ bí alàlámàtò mọ́fìlẹ́gùn hajj alwájẹ́ yìí báyìí sọ fún ìkà fún alẹ́ kan ẹ̀ lè rí tẹ́bá fi polówó kò yí báyìí ló fi jẹ́ sí pé àfáwa al-Khatib al-Baghdadi rahimahullahu ta'ala àwọn náà kọ́ ní ìtàn pè ní ìmọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ o ní iṣẹ́ ìsísẹ́tọ̀ ìmọ̀ òun tí ìmọ̀ kó sínú gẹ́gẹ́ nìyẹn in tí ìmọ̀ fẹ́ pèpè sí yẹn ìmọ̀ fẹ́ pè wá lọ sí ibi ká ṣe iṣẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe gbé wá ìmọ̀ òsànfàní nígbà tí ò bá téèyàn bá ti lò ẹ̀dàkùn kí wá ní ọmọ wájé yàtọ̀ láàrin olùmọ̀ àtàláyìmọ̀ kan nígbà tó bá jẹ́ sí wípé àwọn méjèèjì wọn jura wọn lọ níbi ìsìn lọ́wọ́ wọn ìjúra wọn lọ níbi ìdúró ti súnnà wọn ìjúra wọn lọ níbi ìpẹ̀pẹ̀ sí súnnà bọ́lá ìmàkà yìí ṣe máa níṣe bó ṣe máa níṣe ṣe yẹn ìwọ wá tó jẹ́ tó pẹ́rẹ lórí màá náà rí kọ wá tó yàtọ̀ láàrin wa àtàlá ìmàkà ẹ́ àjẹ́sí pé gbogbo ìmọ̀ tó lórí òsànfààní nìyẹn òun ló bá ní kan náà àbáfi ní limáàdá limáàdá ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna كل ما نتعلم أفعني لماذا تعلمنا وما فضل علمنا إذا لم يفدنا كل ما نتعلم ìbéèrè ni limaza ta'allamna kí ló dé ta ń kọ́ ma gan ìyẹ́ gbogbo bí gbogbo ẹnikẹ́ni tó wà nílé ẹ̀kọ́ tí ń kọ́ ma lọ́wọ́ báyìí àtàwọn tó ti kọ tẹ́lẹ̀ tàbí ń kó àwọn èèyàn a bèèrè pé lè máa dá tààlámúná kílórétà kọ́mọ̀ gan kún kálukú bí rẹ̀ kílórétà kọ́mọ̀ sí nítorí àti jẹ gàba lórí àwọn èèyàn sí nítorí àti jẹ lórí láwùjọ sí nítorí àti kọ́rọ̀ ayé jọ wà máa fásitì ẹlmìnà àti pé kí lọ́lá ti ń bẹ fún màwá gan ìmọ̀ owó tá aláàkójọ gan ọláwò gan níbẹ̀ fún màyẹn ìdá aláàmú náà kò lù máa na tààlámú nígbà tó jẹ́ pé gbogbo nígbà tó bá jẹ́ pé kò sí wá láǹfààní gbogbo ń ta aláàkọ́ nínú kò sí wá láǹfààní tẹ̀sán kí wá ní kírítà wa ń kọ́ mọ̀ kí wá lọ láti ń bẹ fún ọ̀wà a jẹ́ pé nígbà tí ìmọ̀yàn bá ti sí wá láǹfààní táàrí orípa dáadáa kankan tí màá ń rò bí orí kankan sí wa lára a jẹ́ pé kò sọ́lá kankan fún màtàkọ́ yẹn lórí aláìmọ̀ká bákan náà ààrí rízìn kankan ààrí ìdí kankan tó ń mọ́pọ̀ lọ́dá níta fi kọ́mọ̀ yẹn

فخير منه أن لو قد جهلت وإن ألقاك فهمك في مهاوين فليتك ثم ليتك ما فهمت وني إذا ما لم يفيدك العلم خيرا nígbàtí ìmọ̀ bá sí ọlá ǹfààní kẹ̀kẹ́ tí ìmọ̀ bá bí orí kankan sí ọlára kò sí àǹfààní orí kan tí mà ṣe fún ọ fàkọ́ ìhun nínú aláwọ́kọ́ lè jahilta kódà kó tí wá yàrá ìmọ̀kànlá wá lórí fún ọjọ́ ìmọ̀ tó níyẹ̀ lọ torí pé ìmọ̀ yóò padà jẹ́ àgbákò ní àìmọ̀kan ó sì padà jẹ́ excuse tí ó bá jẹ́ pé àìmọ̀kan tí ò ṣe gbé kù fún yẹn ni tẹ́ni tí àìmọ̀kan yẹn wà pẹ̀lú ẹ̀ tí ò rán láti ọ̀nà àbáyọ láti gbá àìmọ̀kan yẹn kúrò ní. so ó wá kú lóore fún yàn à ń láwọ́ kọjá ìta kó tí wá jẹ́ láìmọ̀kan mo bá bí orí kankan sí yàn láà wọ́n ni wà wọ́n ní tí àgbọ́yìn rẹ̀ tó bá tó sọ ẹ̀dẹ̀ ní ilẹ̀ẹ́lẹ̀ ọ̀sọ̀ ẹ̀dẹ̀ tó jábọ́ dípò kọ wà lókè pẹ̀lú àgbọ́yìn ẹ̀tò ti ni ẹni ilẹ̀ náà ni ọ àfàdáyítàkà tó ń madáyítàkà máa fàhíntà à kọ̀bátì ẹ̀tí wá já fún ọ̀gán kò rúpọ̀ wá má gbọ́ àgbọ́yìn kàkà fàdáyítàkà tó ń madáyítàkà àbámọ̀ àbámọ̀ fẹ́ tó mọ̀ sí ewu lẹ́yìn náà wọ́n mọ̀ ṣe fún ọ ó dàpọ̀ mọ́ wàá mọ̀ kọ́ mọ́ wàá mọ̀ rárá inna lillahi wa inna ilayhi raji'un gbogbo àwọn eléyìí rè wọ́n fi ń pò àtàkì ìsìn sọ pé níta fẹ́ pàpàrà láàrùmọ̀ tá a gba ìmọ̀ súnà lọ́dọ̀ rẹ̀ òun náà ni báwo ló ṣe ń pèpè sí súnà yẹn sí báwo ló ṣe ń dáàbò bo súnà sí báwo ló ṣe ń lo ìmọ̀ yẹn sí kò ń ṣe pé ìmọ̀ wo ló ṣàjọ eléyìí lọ́wọ́ jẹ́wà pàtàkì lọ́dọ̀ wa ìmọ̀ tó sàjọ yẹn bó ti sàjọ ibi tó ti sàjọ oríṣiríṣi àwọn ìwé ẹ̀rí tó gbà lórí kókó àwọn ìmọ̀ yẹn òun kọ́ ló pàtàkì jù òun kọ́ ló pàtàkì òun sì làwọn èèyàn fi ń ta àwọn èèyàn láwùjọ yìí tán fi ń pèpè lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan tí ó ń padà lọ mọ́ pé àwọn èèyàn lọ síbi ọ̀dọ̀ àwọn níbi dáa sókè la fẹ́ gbà níbi kéèyàn jẹ́ gẹ̀tìmánù àná tó pé ìwọ ni ojú ọ̀nà tí àwọn èèyàn gbà lọ síbi oko wa nù ìwọ ló pe àwọn èèyàn lọ sẹ́ni sọ́dún tí ó pè wọn lọ sí ojú ọ̀nà àná kí láti gbà ń àwọn nǹkan yẹn ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala kò ní kò ní fojú ànúwò wa lórí irú àwọn àlámà yìí tí ó ní ìbáyìí àwọn àkíyèsí ẹ̀rí tí a ń láti pe ara sí tá a bá fẹ́ wá sincere láàrin ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bá fẹ́ jẹ́ olóòótọ́ síra wa tààdẹ̀fẹ́ bára wa lò pẹ̀lú núkan àtọkẹ̀kan tó yíba nínú so eléyìí a fi ń pè ẹ̀yin ọmọ ìyá wa alápẹ̀lẹ́ sákìyèsí pé ẹ má jẹ́ kí àwọn èèyàn kan fi búrẹ́dì àwọn ẹ̀tàn yìí ẹ má jẹ́ kan fi kó nínú mi ọbẹ̀ súnà ẹ má jẹ́ kan fi búrẹ́dì àwọn ẹ̀tàn yìí ẹ má jẹ́ kó nínú mi tí ìpèpè yíyé lórí ìtàlẹ̀ tó jẹ́ olùmọ̀ súnà yẹn ǹjẹ́ ni tó jẹ́ sí pé ó ní sàtífíkèsì lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ sẹ́ni tó há nǹkan tó pọ̀ rẹpẹtẹ sẹ́ni tó ní tíra tó pọ̀ rẹpẹtẹ sẹ́ni tó láàfà tó pọ̀ rẹpẹtẹ tó já lásà tó já lásà tó já lásà ṣé sóhun lórúmọ̀ àbẹ́ni tó jẹ́ sí pé ìmọ̀ rẹ̀ ó ṣe kí ni ó sàǹfààní fún ó dẹ̀ tó sàǹfààní fáwọn olùmọ̀ yìí pẹ̀lú wípé ó dúró lórí súnà yẹn ó ń dáàbòbò súnà yẹn ó dẹ̀ gbógun ti àtàwọn tí yẹn wa in kana qalila al-ilmi wal kutub so ilé ìbáyìí òun àwọn nǹkan tá ń láti gbóyí so adẹ́lú ọba lọ subhanahu wa ta'ala ọba tí ọjọ́ ọba fi ní mana kó dáwọn kó fi ẹni kọ̀kan wa kó fi wá mana gbogbo àwọn ẹ̀tàn tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí abẹ́lú ọba lọ subhanahu wa ta'ala kó dáwọn kó wọn làwá kúrò ń bẹ́ abẹ́lú ọba lọ subhanahu wa ta'ala an yuriyana al-haqqa haqqan wa an yarzuqana ittiba'ah وأن يرينا الباطل باطلا وأن يرزقنا اجتنابه كل ما بكو في ولده حوالا بلوكو جكالي تالي كل في أبوه كو في حوالا بلوكو جكالي جنسي ولا يجعلهما وألا يجعل وألا يجعلهما ملتبسا علينا فنضل كل ما بكو ما جكي òdodo àṣẹrọ kọlọmọ jẹ kó dà òwúmọ wa lójú kọlọmọ jẹ kó dà pọ lójú wa kọlọmọ jẹ kó ru wa lójú káńgbà wa dẹni àná ọlọ àjọkùn àbẹ̀lọ́wọ́ bá lọ́sùn láwọn sálẹ́lẹ̀ tí a sọ iná kọ́lọ́mbà kó fi sínú mizanu hasanatina nínú òsùn wọn sí ẹ̀rẹ̀ nǹkan wa àwa tí a sọ àti ẹ̀yìn tí ẹ gbọ́ ọlá ìjọba sọlọ́ọ̀bà àdáwò tí yóò bá wa tí àwa náà tá fi máa pe ìpèpè tí ó da ojú táàdẹ̀ máa pèpè lọ́sọ́dọ̀ àwọn oníbídà ọlọ́mọdé kó bá ẹnìkọ̀ àwọn ọmọ ìyá agidi pé àtàní gbà náà ni ọlọ́run mọ́sálàyé ìbáwa yàwọn ya ṣetán ọlájọ́ pàṣẹlá bá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu